الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún àgbéga máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run máa bá ní wọ́n ní ẹ̀san olóore bí ramadan ṣe ń tẹ̀síwájú ọlọ́run járí tí ẹ ṣe ń bẹ kó o sì gbà níjọsìn lọ́wọ́ wa ẹ jẹ́ kí a tún máa bá ètò wa lọ ní òru òní bẹ̀rẹ̀ látòrí àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Fadlullah Nuruddeen tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kọ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ náà ṣoríire láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama kó sì jẹ́ kí gbogbo àwa tí a jẹ́ òbí ká jèrè àwọn ọmọ wa láyé àtọ̀run ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith èyí tí akẹ́kọ̀ọ́ wa rọ́díyà àlàní tí ó kà fún wa bismillah. قال رسول الله صلى الله عليه wasallam أفضل العمل الصلاة لوقتها Translation The Prophet of Allah, peace be upon him, said, The best of deeds is observance of Salat at its prescribed time, transmitted by Balhaki. Lessons from the Hadith 1. Observance of Salat at its fixed time is highly cherished by Allah. 2. Muslims should observe Salat regularly and as at when due. 3. Delay of Salat beyond its stated time is a grievous sin before Allah. Ọlọ́run fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa yòókù náà àti gbogbo àwọn ọmọ wa. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká tó máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe é bọ̀ nípa badul amal asọ́ọ̀lẹ̀ha fi ṣáàrì ramadan àwọn iṣẹ́ olóore tán fẹ́ ká máa ṣe nínú oṣù ramadan ìyẹn ló fà tó jẹ́ pé màá lo àyà kùránì tí akẹ́kọ̀ọ́ wa tó kà fún wa bí màá ṣe lo hadith èyí tí akẹ́kọ̀ọ́ wa lóbìnrin tóun náà kà fún wa ẹ jẹ́ kí n mú látòrí hadith yẹn àṣewọ̀ tó ń gba àwẹ̀ tó jẹ́rú sí ọlọ́run ara iṣẹ́ olóore tán fẹ́ ká tún mójútó púpọ̀ jù nínú oṣù rọ̀mọ̀dọ́nà òun ni bá a ṣe máa kí ìrun wa wákàtí márààrún níjàmọ́ lásìkò rẹ̀ pàápàá jùlọ tá a bá lè gbìyànjú ká máa bá Allahu akbar alákọ̀ọ́kọ́ tí màmú máa ṣe tẹ́ à ń pè ní tekbiratul ihram àbí àtẹkbiratul ula Allahu akbar àkọ́kọ́ yẹn pé Allahu akbar tí màmú máa ń ṣe òtúmọ̀ ẹni pé ká máa wà nù mọ́sálásí ká tó gbé ìrun dúró àwa tá a bá jóbìn náà kọjá sí pé àsìkò òrun láàmọ́ kírun kì í ṣe pé àmọ́ fi lọ́ra ara tó fẹ́ ká máa ṣe nú àwẹ̀ ni ẹ wá jẹ́ àwọ hadith ni àáfàá wa Anas bonu Malik radiyallahu anhu àwọn náà gba hadith yìí wà wọ́n ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n lòdì sí ọlọ́run tí kí àtọ́là ń bẹ fún wọ́n lòun lọ́mọ ń ṣàlàyé fún wa pé mansola lilai aruba'ina yawman fi jama'a àṣẹ́ni tó bá lè gbìyànjú tó ń kírun fọ́lọ́run fódìdí ogójì ọjọ́ níjànmọ́ sẹ́wọ̀n pé odidi bí ọgbọ̀njọ́ òun ni Ramadan tá a bá tún lè gbìyànjú pẹ̀lú zili tí ń bẹ lára wa nú àwẹ̀ tá a tún fi jọ́ mẹ́wàá kún lẹ́yìn Ramadan àbíjọ́ mọ́kànlá nǹkan ìtọ́wá jẹ́ twenty nine Mansala lilayi arba'ina yawman fi jamaa ẹni tó bá lè gbìyànjú ní àwa mùsùlùmí kọ́lọ̀ ń kó fún wa ṣe àtàwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ tó kírun jàmọ́ fódìdí forty days ogójì ọjọ́ ní jàmọ́ yùdíríkù tẹ̀kbírọ́tàlúwúlá kì í ṣe pọ́kàn kírun jàmá lásán o ọ ń bá aláwọ̀ akùbá alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìmáàmù ìtumọ̀ ẹ̀ ní pó kírun two hundred ní ó sì bá aláwọ̀ akùbá alákọ̀ọ́kọ́ ọlọ́run ọmọ sóore ńlá fún un tí là wú bàrọ̀ àtà ọlọ́run lẹ́yìn ẹ bá ń la ẹni níbi nǹkan méjì bàrọ̀ àtúnmínà náà rí wà bàrọ̀ àtúnmínà ẹ bá mi là kú òun bàrọ àtúnmínà nífà eléyìí ọgbọdọ di mùnàfíìkì o mùsùlùmí òdodo ni ó kù sí àdánwò ò ní sọ di mùnàfíìkì jàǹbá ò ní sọ di mùnàfíìkì àwọn àṣòro tí máa ń dojú kọyàn kò ní sọ di mùnàfíìkì yóò lọ bá ọlọ́run ní mùsùlùmí òdodo ti yọnu sí tí ó wọ àlìjánná tí ò ní ni irú eléyìí òun ni ó ṣẹlẹ̀ sí kó ṣe rọrùn fún wa ẹ̀yin arúsìn ọlọ́run bí rọmọdán ò sí tẹ́lẹ̀ wọ́n fẹ́ ká máa kírun lásìkò ká sì máa kí níjànmọ́ bí rọmọdán ṣe tún ti wá dé ká lékún yìí máa kírun lásìkò àti níjànmọ́ tí rọmọdán bá tún wá lọ ká má fi yìí máa kírun lásìkò àti níjànmọ́ sílẹ̀ pàápàá jùlọ ká máa sáré pé a fẹ́ bá Allahu akbar alákọ̀ọ́kọ́ lẹ́yìn imam ó túmọ̀ sí pé odidi ládàá òun ní ń bẹ fún eléyìí nínú ẹ̀sìn wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn iṣẹ́ olóore tá fẹ́ ká mójútó ká máa ṣe nínú Ramadan òun náà ni mímọ̀ ṣe náfìlà òru ká ma fi gbogbo òru wa sùn ẹ rí àwọn àáfàá àwọn ṣàlàyé fún wa pé oríṣiríṣi ìpele làwọn èèyàn níbi náfìlà òru lọ́lọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ pé wàmí náà láìlì fàtàhà jádìbì yìí náfìlà tá ńlá kà àṣà àyẹ̀wò àfàkàrọ̀ bùkà màkọ́mọ́ mahmuda ọlọ́run bá ń dojú ọ̀rọ̀ tọ́jẹ́ pé ó fi ń bá gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà wí àṣẹ́nú àwọn oru wa ka máa dá àrùn mọ́jú lẹ́ni tí o fi ma bọ́ lọ́hùn sọ̀rọ̀ lẹ́ni fi máa ṣe pẹ́pẹ́ fúrú fọ́lọ́hùn ọba aleke ọlá eleyi ni ọ̀jẹ̀ kọ́lọ́hùn gbé wa dé ipò ọlá ipò ẹ̀yẹ ipò ẹ̀yìn ìyẹn làáfàá yẹn àáfàá awọn afọ ọlọgbọn ọlọ́gbọ́n ló sọ wa ga òru ga gbogbo o ò ní fi gbogbo òru rẹ máa chaati o ò ní fi gbogbo òru rẹ máa gist o ní fi gbogbo òru rẹ máa upload selfie ọ lásìkò tó fi máa ṣàdúrà lóru ọ lásìkò tó fi máa kàwé lóru kìí ṣe gbogbo òsẹ̀mí ayé rẹ orí íńtánẹ́ẹ̀tì ló ti máa lò ìwọ tó ọjà kẹ́kọ̀ọ́ mọ̀ ọ lásìkò tó fi máa kọ́ mọ̀ ìwọ tó ọjà mùsùlùmí ọ lásìkò tó fi máa bọ́ lọ́n sọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́rẹ̀ ní tí ń fẹ́rẹ̀ àsẹ́ni tó bá fẹ́ ga nínú tó lè jẹ́ ọ̀gá ni kọ́ mọ bí wọ́n ṣe ń lo òru òru máa ń wà nínú àáfàá nítorí bọ́lọ̀ ń ṣe wá dá wa ìmọ̀ọ́nì wa jura wa lọ àlàáfíà wa ó jura wa lọ conditions àbí situations ìṣesí tá a máa ń bára wa lásìkò kọ̀ọ̀kan ó máa ń yàtọ̀ àwọn àsìkò kan lè wà tá a làlàáfíà dáadáa tá a tètè máa jí lóru àwọn àsìkò kan lè wà tá a làáfíà wa tún rí bákan tí ó tún máa pẹ́ díẹ̀ àwọn àṣesí kan lè wà tá a máa jí lóru àwọn àṣesí míì ó lè jẹ́ pé ìtọ́pọ̀ náà òru wa bí akẹ́kọ̀ọ́ mọ̀ tó ń ṣe ẹ̀gzáàmù lọ́wọ́ ó lè jẹ́ pé n tọ́pọ̀ jù ń bẹ̀ á fi máa ka tíà àbá fi máa kàwé òun ni àbá fi máa kọ project ìyẹn ló wá àfà tó jẹ́ pé àwọn ẹni rere tí wọ́n lọ ìpele táwọn àfà tọba kóòtù sálàf fi kìyàmì lẹ̀ ìpele àwọn ẹni rere tán lọ nípa mọ́sẹ̀ máa ń ṣe náà fìlà lóru ìpele yẹn pọ̀ púpọ̀ àfà àwa Ibnul Jawzi ọlọ́run kó bá ní yọ́nú sí wọn kó bá ní san wọ́n olóore wọ́n ní nínú àwọn àṣeṣe àwọn ẹni rere lọ nípa bí wọ́n ṣe máa ń ṣe náà fìlà wọ́n lọ ń bẹ nínú wọn tọ́já sí wípé yakumuna kulalai gbogbo òru náà fi máa ń ṣe náà fìlà fọlọ́n láàrin ṣáì sí ṣubú yìí wọn è sùn wọn ò fi gbogbo òru wọn wọn ò fi ṣe kíni o wọn ò fi kírun wọn ò fi kírun fọlọ́ ni onírú àwọn tá à ń sọ yìí kíni máa ń ṣẹlẹ̀ sí wọn irú wọn rèé yusọ́lì subuha biwudu ilẹ̀ ìṣà àlùwàlà tí wọ́n bá ṣe ní ìṣá yìí òun ni wọ́n èkìrun àsánbà tó túmọ̀ sí pé gbogbo ohun tó lè máa jẹ́ ìjẹkújẹ tí ó máa jẹ́ kí ẹ̀gbin ó jáde lára wọn wọ́n máa ń sọ́ra fún un ẹ rí i pé léyìí first class level ni ó ń bẹ nínú àwọn sàbí ànábì tó jẹ́ pé bíi Uthman bọ́nà Affan odidi Kùránì ni ó kà lóru kódà rákà kan òun ló ti máa ń kà tí ó sì fi ṣe náfìlà tán fún Ọlọ́run ànábì sallallahu alaihi wasallam òun náà ti ṣe náfìlà rẹ̀ tí gbogbo ẹsẹ̀ wù tí ìyá wa Aisha radiyallahu anha tó nírè òjì sí Ọlọ́run ṣebí ọlọ́run lòun ti forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ ètò ti síwájú àti ètò ọ̀dá sẹ́yìn kí lànàbí sallallahu alaihi wasallam kí ló ń sọ fún ìyàwó Aisha ó ní àfàlà àkúnà abidan ṣàkúrọ̀ ṣé kí n má jẹ́ kan nínú àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n moore tí wọ́n ń dúpẹ́ fọlọ́run ṣé ẹ rí kéèyàn jẹ́ abudan ṣàkúrọ̀ dárájà ńlá kan ní lọ́dọ̀ ọlọ́run ìmọ̀lú àlàdáwúdà ṣùkúrọ̀ wákọ̀lì ló ń mí ní ìbádìyà ṣàkù èèyàn díẹ̀ nínú àwọn ẹni ọlọ́run náà máa ń dépò yẹn ipò tọ́já sí pé gbogbo ohun téèyàn bá ṣe kò ní í jọrọ ẹ̀ lójú gbogbo ohun tó bá ṣe nínú ìjọsìn yóò rí sí pé òun fi ń dúpẹ́ fọlọ́run ni tó bá fi gbogbo owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ràn èèyàn lọ Mákà tó fi gbogbo owó ọwọ́ ẹ̀ ṣe ìtọ́rù fáwọn aláwẹ̀ tó fi gbogbo owó rẹ̀ raṣọ fáwọn olòṣì kò tún ní máa jọrọ ẹ̀ lójú kódà kò ní í máa torí ẹ̀kọ́ wá sọ̀rọ̀ ẹ̀ di ọba máwọn olùsìlọ́wọ́ yóò ní mo fi ń dúpẹ́ fọ́lọ̀ náà ni tó bá fi gbogbo òru ẹ̀ka kùránì yóò ní mo fi ń dúpẹ́ fọ́lọ̀ náà ni tó bá fi gbogbo ọ̀sán rẹ̀ gbààwẹ̀ yóò ní mo fi ń dúpẹ́ fọ́lọ̀ ni ìmọ̀lú aládàáwúdà ṣùkúrọ̀ wákọ̀lí lónìí mini ìbádìí àṣàkù èèyàn díẹ̀ nú àwọn ẹrúsìn ọlọ́run náà máa ń jẹ́ abúdá ń ṣàkúrọ̀ ọlọ́run ṣàwa náà ní abúdá ń ṣàkúrọ̀ ẹrú tí ó lè máa sin lọ́run tí ó lè máa fi dúpẹ́ fọ́lọ́run tí ò sì ní jọrẹ̀ lójú tí ò ní fi tọ́lọ́run lẹ̀ àáfàá ní àwọn tó bá kọ̀ míì kánú yẹ̀kù múnà ṣàtọ̀rọ̀ láì ìdajì òru làwọn fi máa ń ṣe náfìlà fún ọlọ́run àwọn míì nù wọn kánú yẹ̀kù múnà fúlùsà láì wọ́n mú ìdá kan nínú mẹ́ta one third òru òun náà fi máa ń ṣe náfìlà fọlọ́run ó ń bẹ nínú àwọn ilé pé kí ni o sudusa láì àbí kúmùsàwù wọ́n mú bíi one over six àbí one over five òun ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n fi máa ń ṣe náfìlà ó ló sì ń bẹ́ẹ̀ nú àwọn ẹni tó lọ kánú láyò rọ̀ọ́nà tẹ̀kùdìr wọn è ní àsìkò kan pàtó bóyá wákàtí kan bóyá àáfù eh, ni bóyá wàntọ́ọ̀dù ni bóyá kọ́tà ni kí ni tán máa ń ṣe òun náà ni pé tí wọ́n bá ti sùn tán bá ti rí wípé ojú àwọn ti dá wọn ó jì wọn ó sì náfìlà fọlọ́hún tán bá tó di pé oorun tó ti ń kọ àwọn padà wọn ó tún sùn àáfà ló sì ń bẹ nínú àwọn èèyàn yìí tọ́já sí pé wọ́n kẹ̀kí rákà mẹ́rin àbí rákà méjì tán bá ti kí tán wọ́n ti parí náfìlà mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí rọmọdọ́n ṣe wá wà ń ta yìí ẹ jẹ́ ká gbìyànjú ká máa join àwọn náfìlà òru yìí oore pọ̀ ń bẹ àlùbáríkà sì wà ń bẹ ní ìparí lórí ara àwọn ìjọsìn tí wọ́n ní ká máa ṣe ká fi máa wáyọ̀nù ọlọ́run yìí àáfàá ní náfìlà òru ó ní àwọn àsùbáàbù àlùmọ̀yásírọ̀ lè ó láwọn tí máa jẹ́ kí náà fílà òru ọ̀rọ̀ rùn ẹ̀ wá jẹ́ àwo díẹ̀ ń bẹ̀ ní èjẹ́ kó rọrùn fẹ́ lómi àáfàá ní alákọ̀ọ́kọ́ ìwọ tó rí pa ọfẹ́ kí náà fílà òru kọ́ máa rọrùn fún ọ allah yòókà fẹ̀rọ̀ làákù má jẹ́ kí oúnjẹ rẹ tó jẹ kó pọ̀ jù tó ń jẹ bá ti pọ̀ jù àbomi múmu yóò wá pé kí ni o fàyàgbélébù náà oorun ọ̀wà bóyàn mọ́lẹ̀ arọ́ ọ̀wà wúwo àti jílòrù yóò nira ló fi jẹ́ pé fẹ́ ṣe ìfọ́rù náà oúnjẹ níwọ̀nba òun ni ẹja máa jẹ bákan náà àáfàá ní ká mọ̀ mọ́ allah yuti ibanafsa'u bin nahar bimalafa idatafi mọ́ stress ara rẹ̀ unnecessarily ká mọ̀ ṣe wàhálà tó pọ̀ ju ara wa lọ lọ́sàn-án kọ́mọ̀ jẹ́ pé òru yẹn tó yẹ ká rí géènì rẹ̀ tí wàhálà bá ti pọ̀ jù lọ́sàn ọmọ ń jẹ́ kí náà fílà òru kò nira pàápàá kó tó wá jẹ́ pé ní ọ̀rẹ́ lífàǹtì ni ká sọ̀rọ̀ àfẹ́lẹ́ àáfà alára ẹ̀ ni pé oorun kan bẹ tán pè ní kọ́ ìlú là oorun sókí tá a máa ń sùn ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ àwọn kan ní láàrin zuri sí àlàásárì ni àwọn kan ní ìtura àtọ́ làwọn ẹ̀rí mi náà pé bóyá before zuri ni kásàmọ́ sunrun níwọ̀nba àsìkò díẹ̀ lọ́sàn ọmọ ń jẹ́ kálàáfíà òde téèyàn orí géèmì ẹ̀ ní òru ara ẹ̀ náà ni ká mọ̀ mọ̀ ṣe ọlọ́run ọba àlekè ọlá ká sì mọ oore tó ń bẹ nínú náfìlà òru àwọn irinṣẹ́ tá a fi ṣe náfìlà òru ká ti wà á lẹ̀ àgẹ́tà ìsàlùwàlà kó ti wà á lẹ̀ prayer mat wa kọ́ wà á lẹ̀ níta ìfọnu kó ti wà ńlẹ̀ àti gbogbo orú àwọn irinṣẹ́ míì eléyìí tí kíni o eléyìí tá a lò nínú náfìlà òru á dùn oníbì lóru òní lórí àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú Ramadan pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run á tún máa padà ṣàlàyé àwọn iṣẹ́ wo náà fẹ́ ká tún máa ṣe nínú Ramadan tá a fi rí ìyọ́nú Ọlọ́run ọba àlekè ọlá ẹ̀yin lè ṣe máa darapọ̀ mọ́ ètò yìí ètò yìí ni ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tán so nígbọ̀wọ́ rẹ̀ ẹ lè fẹ́ pè wá sórí ẹ̀rọ bóyá nípa àlámọ̀rí ẹ̀sìn àbí nípa ilé ẹ̀kọ́ yìí ẹ pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ìmìlẹ̀bà yìí lẹ́sìn Islam Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.